ayah آية 59. أعوذ بالله من الشيطان الرجيم قل أرأيتم ما أنزل الله لكم من رزق فجعلتم فجعلتم منه حراما وحلالا قل آه الله أذن لكم أم على الله تفترون وما ظن الذين يفترون على الله الكذب يوم القيامة إن الله لذو فضل على الناس له فضل على الناس ولكن أكثرهم لا يشكرون وما تكون في شأن وما تتلو منه من قرآن ولا تعملون من عمل إلا كنا عليكم شهودا إلا كنا عليكم شهودا إذ تفيدون فيه وما يعزب ربك من مثقال ذرة في الأرض ولا في وَلَا ولا أصغر ذَلِكَ وَلَا ولا أصغر ذَلِكَ وَلَا ولا إِلَّا إلا في كتاب مبين الحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله سميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم ارحمنا بالقرآن العظيم واجعله لنا إماما ونورا وهدى ورحمة آمين اللهم ذكرنا منه ما نسينا آمين وعلمنا منه ما جهلنا آمين وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار آمين واجعله لنا حجة يا رب العالمين واجعله لنا حجة يا رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم قل أرأيتم ما أنزل الله لكم من رزق فجعلتم منه حراما وحلالا قل يا الله أذن لكم وأموال الله تفترون وما ظن الذين يفترون على الله الكذب يوم القيامة إن الله لذو فضل على الناس ولكن أكثرهم لا يشكرون وما تكون في الشام وما تتلو منه من قرآن ولا تعملون من عمل إلا كنا عليكم شهودا إلا كنا عليكم شهودا إذ تفيدون فيه وما يعزب عن ربك مثقال ذرة في الأرض ولا في السماء ولا أصغر من ذلك ولا أكبر ولا أكبر إلا في كتاب مبين ولا أكبر إلا بكتاب مبين ببابك عبد من عبيدك مذنب كثير الخطايا جاية يسألك العفو كثير الخطايا جاء يجعلك العفو ọlọ́run wà tún dé sí ẹnu ọ̀nà rẹ̀. kò ẹnu ọ̀nà kan tó yára láti fi pe ọlọ́run tó èèyàn ọmọ kálukùrán òun lọ gáàlẹ̀ kò sí èèyàn kàn án mọ́lọ́run lórí ti fi gbígbàdúrà fún yàn. gbogbo nǹkan míì tí èèyàn bá tún ṣàjọ tó ń wá kí lẹ́yìn àwọn nǹkan tí wọ́n pọ̀ lọ ọjà látẹ̀gùn táàfin ìràwọ̀ sọlọ́run nínú ẹ̀ òun làwọn orúkọ ọlọ́wọ̀n ọba tó da tó rẹwà nínú ẹ̀ náà làwọn fẹ́ tọ́jẹ́ sí olóore ọ̀gá sẹ́tẹ̀ yóò sì ṣe tí ó lóore alukóránù kíké

adúró sẹ́nu ọ̀nà rẹ lẹ́ni tí ó rawọ́ sí ọ. ìdábìkà ábídùn. kí à ń bẹ̀ ọ́ kí ọ fi gbígbàdúrà kò fi pọ́n alé. bọ́ọ̀ bá kú jáde èèyàn ọgbà ọpọ́n alé ni bọ́ọ̀ bá jẹ́ ọgbà kí ni ó sì. òṣìṣẹ́ wo ṣe fọlọ́wọ́ ẹ̀ awárà wọ́ sí ọ adúró sẹ́nu ọ̀nà rẹ lẹ́ni tí ó ń béèrè ìkẹ́ rẹ. máa wo bẹ́sẹ̀ wá ti pọ̀ tó àwa náà máa pa pọ̀ lẹ́sẹ̀. ṣùgbọ́n kò sí bí ẹ̀ṣẹ̀ ti wulẹ̀ ọ̀pọ̀ tó ìdẹ̀kùnrin ọlọ́run pọ̀ jẹ́ sí ọmọ èèyàn lọ. wà á ń dílé àlẹ́yìnà ní àfúwà. yá máa ń bè pọ̀ délé aláàkàwé mọ̀ọ́ta. àwọn على قوم موسى أنزل المن والسلوى rọ òjò àánú rẹ ìbùkún rẹ òun là ń béèrè rọlé a lórí. wà á ń bí dàlẹ́ iná ilẹ̀ àfúwà yá máa ń bí fárí rí. nínú ọlá rẹ̀ la ń béèrè ẹ̀. tọrọ láàrẹ̀ náà ló fi máa kí àwọn ẹrú ẹtọ máa kẹ́kẹ́ ṣiṣẹ́ wọn ní débẹ̀. ọkàn máa fọ láàrẹ̀ sàánú àwọn ẹni rẹ̀ tó àwa náà máwọn ẹnu ẹtọ sàánú. aláǹkà omi adúgbò fún ọ látara oore rẹ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ à ń rí rọ̀mọ̀dánù a tún ti fẹ́ kulẹ̀ ìdákejì nínú ọ̀dá mẹ́ta tó ní ẹlẹ́kejì la fẹ́ fẹ̀nu ẹ̀ sọlẹ̀ yìí nígbà tí ọba ìdí ọ̀túnla a máa kíra wa fún oríire wíwọnú ìdá yìí. tó lóore jùlọ torí bẹ́ẹ̀ ni wọ́n ti máa bọ́kùn náà lọ́rùn èèyàn àkọ́kọ́ làáfi kó kẹ wọlé ìkẹ́ ìdámẹ́wàá àkọ́kọ́ nu ìkẹ́ ni ìdámẹ́wàá ẹlẹ́kejì àforíjọ ọlọ́run ìdámẹ́wàá àti kẹta òun ni wọ́n fi bọ́kùn náà kù lọ́rùn wa ọlọ́run jọ bá wa láyé. àmín. adúpẹ́ fún ọ pé àánú rẹ la rí gbà. tá a fi ń rí ti lọ kìí ṣe títí lọ òní dùn máa wá nú torí tá a bá wo òòrè tá à ń rí bẹ́ẹ̀ a fẹ́ sọ pé kú rọ̀mọ̀dánù kó gbọ́jú ayé ọmọ jẹ́ rọ̀mọ̀dánù ṣùgbọ́n torí ìbẹ̀rù fáàkú mẹni tí yọ́ bá èyí tá ń bá lọ yìí jánu wá. àǹkàlàjọ bẹ̀rẹ̀ táwọn ti lọ. páwà wá ń sẹ́kù òtí ìgbàwọ́ ọ̀dọ̀ gbọ́dọ̀ ẹ̀ ṣe dáa tó tó kún fúkẹ́ àyífẹ́ lọ torí ẹ̀rù máa ń bọ̀ mí èèyàn àmọ̀ èyí tó kù ṣe tọ́rọ bá ṣe yóò wù lọ lọ́hùn èyí fàyà balẹ̀ lórí tí ó ṣe lẹ́mí èyí fífẹ́ lọ́ọ̀dọ̀ ẹ̀ àtàwọn máa rawọ́ sí pé kọjá máa rí sí olóore ṣe ọmọ ti mọ apó ọlọ́run mọ́sálá ìṣe fún wa. a sì wà lórí ayàtà wa àwọn àlùfáà wa tí wọ́n ṣiṣẹ́ lórí ìwà tá fi dá bíìmà káà àmọ́ sí jíìmù àwọn kan ní wọ́n ṣiṣẹ́ rẹ̀ lára wa ọlọ́run ọmọ yejú wọn. a máa ń gbé àlùfáà wa àgbà tọ́lọ́run fi wọ́n kó gbogbo dáadáa já òun ló fi wọ́n kọjá. ọlọ́run bá ní kẹ́ wọn. ó fi dórí gbogbo àwọn ọmọ wọn tí ọlọ́run tún ní kí wọ́n kó wa lé wọn lọ. kí wọ́n rè wá kí wọ́n kọ́ wa. lọ́wọ́ má dáwọ́ ọ̀kẹ́ rẹ̀ dúró lára yín kódà ọ̀dọ́dọ̀ gbogbo àwọn wa tí wọ́n tún fi wá ránṣẹ́ sí lókèèrè wọ́n fi ránṣẹ́ sí lókèèrè gbogbo àyè ti wá ọ̀bẹ́nu ẹni tó jẹ́ ẹ̀jẹ̀ tí a ń bì wa ń bì wà gbogbo wọn. ọlọ́run bá ní kẹ́wọ́n gbogbo ohun tó ṣe fún kálukú lóore ọlọ́run mẹ́jọ ó jẹ́ wọ́n pé oore ara wọn náà là ń jẹ ìmọ̀ wọn náà là ń rí lò adá wọn kalẹ́ àti tóbi ọlọ́run gbogbo wa àṣà òun fà wá nítorí inú tó èèyàn jẹ́ a ní. afẹ́ lálàáfíà àwọn ojú ọ̀nà méjèèjì àwọn ọmọ èèyàn já mú pọ̀ mẹ́ níbi kásá ní afẹ́ lówó alamọ̀sá ọ̀pọ̀ ọmọ èèyàn òun ló ti ṣiṣẹ́ gbé lójú ọ̀nà àlàáfíà ẹlòmíì ti sọnù tó sì tún ríra rẹ̀ pò wà lọ́nà látara àwọn nǹkan tọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ èèyàn tààfin olómúwa dákọ díẹ̀ la fi wà nù padà síbi ọ̀rọ̀ ìwòsàn ibẹ̀ láti wá ń júwe ìhà táwọn àfẹ́sìn tí wọ́n kọ sí ọ̀rọ̀ àṣewòsàn sí àrùn wa ẹ̀rí pé lánàá láti rí bíi pé. ọ̀gá tí máa ń ṣe wá nínú oúnjẹ ni púpọ̀ ọ̀gá àrùn tọ́mọ èèyàn ní látara táǹjẹ ni ọlọ́run náà fi kì á lọ máa jẹ máa mú oṣù mọ́wàá látúnṣìrì fún ẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú tẹ́ máa jẹ máa ti wọlé a sì nínú pàápàá lójú ọ̀nà ìmáàmù wa ahmadu bin ambali táwọn gbára lé àwọn ọ̀rọ̀ míì wọ́n dúró lórí pé béèyàn bá kúkú sọ wípé kó wọn ọmọ wulẹ̀ máa wá ewé egbò kiri àwọn gbà pé lọ́lọ́lá torí àdìsí ànábì tí ó gbajúmọ̀ gbára lé. tánàbí lóhùn rí àwọn ànábì ọlọ́run kan tọ́pọ̀lọpọ̀ àwọn ìjọ rẹ̀ tẹ̀lé e, tí wà lọ ó tún wá lóhùn ráwọn sàbùrínà alifal seventy thousand nínú àwọn nínú àwọn èrò àlìjánà ẹnu ìyàtọ̀ tí ẹni wípé wọ́n wà lìjánà tí wọ́n lọ wọn sì ìyá kankan ọ̀jẹ́ kọ̀rọ̀ àwọn là seventy thousand. ànábì ní kí wọ́n wá máa sọrú àwọn táwọn eléwù lè jẹ́ tọ́lá fi tó bá yẹn kálukú wa ń sọ tiẹ̀ ẹni tí ó pè bọ́yá wọn tí níjọ́ wọn ti bí wọn tí wọn ò bọ̀ sàrí wọn ò fi nǹkan kan gúnlẹ̀ kí wọ́n forí kan rí àwọn ni ó jẹ́ gbòkálùkù ń wí tiẹ̀ kánàbí ó tó wá sọ àwọn tí ó jẹ́ láwọn tí wòye pé ẹ bá ń finá tẹ̀mí là kí nǹkan bá ń ṣe mí àwọn tó jẹ́ pé àwọn làbínà láyé ṣàrìkùn àwọn tí wòye pé ẹ bá ń ka dúkìá sí nǹkan yìí tí wọ́n sábà pé ọlọ́run bá kú ní gbádùn hmm, àdìsí ilé ń gbé abẹ́ òun làwọn gbára lé táwọn fi ní ajẹ́kótọ́ bá rí bẹ́ẹ̀ kéèyàn kúkú fi álóògùn lẹ̀ àpẹẹlẹ òun náà ti wà àti rírí ńgbọ́ ọ̀rọ̀ ń pọ̀ tí wọ́n ń jú wa níwèé pé ọbọ̀fin ọlọ́run mu lọ́pọ̀lọpọ̀ ọlọ́run kọ́kẹ́ àfa wa àwọn náà ní wọ́n kọ́kọ́ fi wá àṣìṣẹ́ agunmọba agunmọnárun wọ́n ṣẹkù lọ́wọ́ àwọn bàbá wa ìgbé wa ti kúrò lẹ́yìn ilé wọn lọ dà sí gbó wọ́n sì gbọ́ wá sí wọ́n dànù ọ̀dà ti ẹnu bí ọ̀dànù tó ń tì má pò tí ni ọ̀rá ń jí lóru lọ ń yọ́ mu lọ ń yọ́ lò ọlọ́run rí ọ wọ́n dànù wọ́n sì tún máa ń lo àdìsí arábìnrin kan tó wá bá nàbì tó ké gbàjarè tí ń ṣe oníkànnàbí ọbẹ̀ lọ́hùn fún ànábì ní bọ́ọ̀ fẹ́ bọ̀bá máa da bọ́ọ̀ bá lè ṣe sùúrù. bàbá ṣe sùúrù ní tinú náà bá kọ́ lákàlìjánà ọwọ́ ọba ìjẹ́ pé ká bẹ̀rẹ̀ lọ́wọ́ kọ́lọ́wọ́ ọmọ aláàfin àwa náà ni arábìnrin ní asibiru ní sùúrù ní sọ ara dá olóhùn máa èyí ò òun bara lé wọn. wọ́n dẹ̀ tún rí wí wípé a rínú àwọn sàábé tọ́jẹ́ páwọn èèlò ogun kí nǹkan bá tíyán kódà ń bẹ́nu wọn tí wọ́n fara mọ́ pé àìsàn náà gan-an nígbàtí kú máa ha ẹ̀ṣẹ̀ dànù ah, wọ́n gbà pọ̀dà gẹ́gẹ́ bí òbáyìbónú káàb wọ́n lọ wà nù wọn wà àti abuzar algafari àṣìrákọọ́lẹ̀ pé wọ́n bá wọn wílé lórí gbogbo àwọn ẹ̀ríù náà làwọn ànábílà lójú ọ̀nà Imam Ahmadu fún àǹbàlì nádìmú àwọn ní tọ́lọ́lá jù ní irú ètí àṣewò àwọn míì tiẹ̀ ní kìí ṣe ọlọ́lá ogan lọ́tọ̀ wọ́n ní lọ́tọ̀ ìran náà lójú ọ̀nà àádùn kan wọ́n ní lọ́tọ̀ lọ́dọ̀ tàwọn. yóò lọ lọ́dọ̀ àwọn gùlátù sòfíà àwọn àfáà wa tí wọ́n ń ṣiṣẹ́ lójú ọ̀nà tẹ́rbíyà kí gbogbo ẹnu náà ni wọ́n fi máa ń bá wọn mọ̀tàsọ̀wì fún náà wí torí kò sí àwọn nǹkan kan bẹ tó yẹ pé tí wọ́n ṣe ni wọ́n pé ara ẹ̀sìn tí wọ́n rí lọ́dọ̀ wa ni ẹnu táṣejù bá ń wọ̀ ọ́ òun lẹ̀ sí ọ́ máa pè á sákèésí pé léyìí tí ń di kíni ó ti ń dà ṣe jù. ó ti ń dà ṣe jù o òun tún fi ó pè ká máa ṣe zikir ká máa rántí ọlọ́run kò sí àdísì kò sáyà sáàkè tí ó pè ká máa ṣe zikir tí ó pè ká máa rántí ọlọ́run ṣùgbọ́n àwọn àṣesí míì tí bá ń wọ̀ ọ́ òun làwọn àfẹ́ẹ̀sì ọmọ sọ pé ìṣesí eléyìí ti ń ó ti ń kọjá àlà òun ló fi jẹ́ pé tí wọ́n bá ń gbá wọn kan lọ́wọ́ múnú sòfíyà ọ̀pọ̀ táwọn àfọ àwa tí wọ́n kọjá tí wọ́n máa ń gbá lọ́wọ́ mú làwọn gùláàtì àwọn tí wọ́n fàṣẹ jù kún inú wípa sáfẹ́ súnmọ́ ọlọ́run torí tí ń jẹ́ bẹ́ẹ̀ náà ni pé a fẹ́ súnmọ́ ọlọ́run láti súnmọ́ ọlọ́run náà gbogbo wa mọ̀ wípé ojúlówó sẹ́ni oníkéèyàn súnmọ́ ọlọ́run àwọn àtànà tí wọ́n máa fi súnmọ́ ọlọ́run wọ́n máa sọ tí wọ́n máa jẹ àwọn èsè jẹun tó rí ah, ọ̀pọ̀lọpọ̀ ẹni àwa lónìí jẹun tó rí la yà ah, àwọn máa ń sọ tí wọ́n máa ń jẹ wọ́n máa ń sọ tí wọ́n máa ń mu wọ́n máa ń sọ rìn wọn kódà òfin lórí ìwọ̀sọ wọn wọ́n sọra wọn ò ní tẹ́ra lẹ̀ àwọn ni wọ́n lọ síbi wípé ìfi ń jẹ́ wà láàyà pé èèyàn rí ìdojúkọ ọlọ́run tán po lọ́dọ̀ ọ̀tà àwọn wọ́n gbà pé kò lè pé àyàfìgbà tí èèyàn bá tó lè yọnu sí bíjẹ̀mí yìí máa ń zila bìbí àwàlẹ́ yìí gbogbo mínàlì gbogbo tí wọ́n bá tí Ọlọ́run bá mú wánú àdánwò àbẹ́yàn bá ti ń gbà á ti ń rárá gbà á nígbà làwọn tó mọ̀ wípé èèyàn dé òun tẹ ìjẹ́wòlí nàpá àti ẹ̀ sọ léwọn ò ní bá ọ sọ̀rọ̀ kan pé kọ́ làgùn ọ fara gbà náà ni kódà ọ̀ràn yàn ní lọ́dọ̀ tiwọn tárùkù tàdáwà kò fi pé ó lo fẹ́ńsìkì ó lo kíní oògùn kan wọn ni kò fi ilẹ̀ ni o lọ́dọ̀ ní gbígbé ilẹ̀ rẹ̀ ti sọ́ọ̀mù ni wọ̀tàwọ́kùn ìkórè yẹn sọ́dọ̀ ọlọ́run àti lọ́lọ́run ni lọ́dọ̀ wọn wọ́n sì máa ń lo àwọn àdìsí kọ̀ọ̀kan irú àdìsí tí. Mugira gbà wá látọ̀dọ̀ ṣọ́bà ọlá nàbì sọ pé mọ̀nìkítàwà àwọn ìsárìkà gbogbo ẹni tó bá wá ẹ bá ń fi jó kí mi ó lè lọ tàbí ẹ bá ń kérúkẹ àti san wọn ní ó ní fàkọ́dí bàríà irú ẹni bẹ́ẹ̀ ti yọrọ ẹ̀ kúrò nínú ẹni nínú àwọn ẹ̀rí wọn nù àti ìtẹ́ǹbù alọ́wọ́ Mugira. tó ní láyà tawakkalu man istasraqa waqtawa ọ̀pọ̀ bẹ́ẹ̀ nínú àwọn àdìsí tí wọ́n gbára lé ṣùgbọ́n ọ̀rọ̀ ẹlẹ́kẹta òun lọ sọ fún wa wípé ohun tó bófin ọlọ́run ni kéèyàn ó lo nǹkan sí ti ń ṣe ẹ̀rí pé gbogbo ẹ̀ fún wa ó bófin ọlọ́run ọ̀rọ̀ kẹta òun sì lọ́pọ̀lọpọ̀ àwọn àfa àgbára lé wọ́n ní ẹni o ń gbé pé èèyàn bá ti lálàáfíà bí kó lóògùn ara ẹ̀ tún já kankan ó fi ètè lọ kírun ẹjọ́ lò wọ́n máa wulẹ̀ kọ́ máa wulẹ̀ àkújọ kiri má wọ́n lọ dáa tọ́ra rí ń tọ́ba múnú àlùkòránù àti àdìs lọ́rọ̀ àti níṣẹ́ àrí lọ́rọ̀ àti níṣẹ́. òun ló sì tún dáàbò bo ẹ̀mí ọlọ́run sì ní wà látùlùkù bí àìdí gbogbo tí ó pa irun tí ó mẹ́ni yín lọ ẹ má ara yín bọ́ nígbà náà àbí àyà ti sọ pé ká dáàbò bo wa tá a sì rí nǹkan kan tá a lè lò tí ó wa eléhùn ẹnu ìdájọ́ pé kí wá ní ìdájọ́ ẹ̀ ńgbẹ̀ lọ́wọ́ màṣírù àgbáríjọ gba àwọn àfáà gbà wípé kèsì pa àsọpọ̀ ọ̀rọ̀ ni ọ̀rọ̀ àyàn sáni kó lóògùn tọ́ba lóhùn òlò kó ń bá wọn tó ní ká má lò lọ kò ní ìdí ká yà lẹ́nu pé ẹ sáró sí ló ní tó ń bá ẹnu tẹ́ fi lè ṣe ni pé tẹ́ bá rí pẹ́mi ẹ̀fẹ́ bọ́ ológun òun lòun pọ̀ ju pọ̀ wá kú tú ẹ báyìí máa lọ́lọ́ wọ́n ti mọ́ lọ bá wọn àníjẹ́ ojú ìlọ bọ́lọ́mbá kádàrá pé ó tún kù tó lò wá lóògùn. wá lóògùn òfin jíjẹ ọ. Hmm. àwọn míì inú àwọn àfáàsì lọ́rùn àyàn ni èyí sọ̀rọ̀ pé tó bá fẹ́ ọ̀ràn àyàn ni oníkàpẹ́ kó lóògùn ẹ̀dùn ògùn sí lẹ́nu. Hmm. ìtọ́mọ́ ọlọ́run ròyìn ẹ́ tó ròyìn oyin fún a inú súrátù náàlì tí ló pọ̀ ológun sí ẹbára ogun lóyìn ọlọ́run ní fi ìṣìfáwùlì náà ìtọ́mọ́ mọ́ ọlọ́run pé ṣìfáwù ìwòsàn obìnrin wí pọ́ fẹ́ ká lóògùn tí ọba ní lé pẹ́ ká lóògùn ká sọ pé nǹkan kan jẹ́ ìwòsàn obìnrin pé tá a bá tún rí nǹkan míì jẹ́ wòsàn bó ṣe ní ká lóyìn ká fi ṣe wòsàn

ńlọ wọn ti mú mi masáàtì omi eléyìí ṣe sẹ́mùsẹ́mù masáàtì àwọn bàbá mi yé ṣe sẹ́mùsẹ́mù ọkùnrin tó mu sí tí mu sí dára ìkànnà ìlọ́wọ́ abánifimọ̀ sí nìgbẹ́ńbí yó òun sìgá rẹ̀ kọ́lọ́njó ti lọ́mbẹ̀ náà ni èsè mọ́kàlẹ̀ èèyàn ti lè lọ mómi kan tí èèyàn gbẹ́kẹ̀lé wípé tí mo bá ti mú ìtì ìsinmi ọ̀lọ̀ kò só mi ọ̀hún mọ́jẹ́ nìkan tàn ọ́ ẹgbó ókè ẹ wá rọ mi ẹ̀sìn ilẹ̀ ṣáìwò owó itọ́ tí ó wọnú omi tó mu wọ́n jẹ́ pé ó tún padà ọlọ́ padà tún kó àrùn gbogbo ẹ̀ ṣàrújí lásán ni bí ìkàkọ́ bá jọ wọn a máa ṣe fẹ́ ni tí ò lè ké kùránù tí ò lè ka nǹkan òfin ẹ̀sìn náà lè gbà wọlé pé kẹ́ wá gba owó kẹ́ gbómi kalẹ̀ ìtí ọkà yẹn kàkà sí inú ẹ̀ ṣùgbọ́n tó bá lè ká òun lọ́wọ́ àwòlá ọlọ́dáàjù tó bá lè ká ṣùgbọ́n táyì sàn bá dé tí ò lè ṣe kí mi tí ò lè ká eléhùn láàpè kí wọ́n ṣe kí ni wọ́n ké síbẹ̀ wọ́n pé kó mú nígbà tó kan nù gbogbo ìgbà náà lẹ́yà aṣọ di ètò ọ̀sọ̀ọ̀sẹ̀ a máa ru ìṣe funfun kiri gbogbo eléhùn ìṣesí àwọn míì ní la fi ń jọ àníyàn tá a sì ní ni wípé káwọn èèyàn wọn sábà sàkó ònú ìsìláàmù òun làníyàn tá a ní pé irú táwọn eléyìí náà ṣe ẹjọ́ wọn náà máa ṣe ẹ̀sìn tí ayé ṣẹ̀sìn àwòbọ́ ọ̀sẹ̀hún kìí ṣe ẹ̀sìn àforíyà eléyìí ní ká gbọ́ yé ọ yàtọ̀ sí tiẹ́ àwọn lè okòwò làwọn lè ṣe àgbélẹ̀rọ ẹ̀ tọ́ba ti lè mówó wá gọ̀sẹ̀ ní tí ó mu a ṣe ti yé ó yàtọ̀ sẹ́sìn tiwa ó gbọ́dọ̀ sọ́ra kọ́ mọ́ fẹsẹ̀ bẹ́gò gbòtọ́ba máa pè ní nǹkan fáwọn èèyàn ó padà lọ wò ó sanabi pè ní nǹkan fáwọn èèyàn lójú ayé àwọn náà ṣàìsàn ebi dẹ́ lákàyẹ́ nǹkan sàwọn náà wọ́n wá bá ó sì ní tí ń sọ fún wa eléhùn lákèésí Abu sọ fún wa olójìṣẹ́ ọlọ́run sọ pé iná láà anzala dá àwẹ́dàwà bọ́lọ́run ṣe sọ àrùn kalẹ̀ lọ́wọ́ sọ ìwòsàn ẹ̀ tí wájà alàlíkù líndàwà gbogbo ẹ̀sán kọ̀ọ̀kan ló sì fòògùn sí fàtàdáwọ̀ o bẹ́ẹ̀ bá mọ oògùn tí ń ṣe yín ẹ̀dàjẹ́ kí wòsàn ó fi lè dé ṣùgbọ́n wà látàtàdáwọ̀ o bí haram ohun tó bá jẹ́ haramu ẹ̀ má a padà sọ aṣọ náà lánàá ọba òkúta lọ́wọ́ tọ́sọ fánàbí pèsè káṣọ oògùn fánàbí ní ẹbára oògùn oògùn tí ó mú àìsàn yín lọ ẹlò bẹ́ẹ̀ tilẹ̀ ẹlò tó oògùn kan ń bẹ tí àrùn kan ń bẹ tó oògùn yìí ò ní òun ló gbó ló gbó gbó araba ń gbó ti ń lọ lé kan ọ̀ràn ọ̀nà o ìrọ́lá jídéwé ọba ń jí tí ń jí jọ́ kan ní àjímọ́ ọ̀nà ẹbẹ́ bàbá kan bẹ ní níjọ́hùn tá a máa ń gbọ́rọ̀ ẹ wọ́n ti máa bàbá dúdú bàbá dúdú ọba Abidjan bàbá mi ó ti máa rántí ó ti pẹ́ díẹ̀ ó ti jọba ti pẹ́ lábíjan ó là ń tí ń lọ bẹ̀ mọ́ ń sọ̀rọ̀ ẹ̀ fún wa pé wọ́n sàn pé sàn dọ́mé kéésì ni kọ̀tàjé kò sóògùn fógbò lásìkò bá ti tó òsìndí ọ̀dà dúró èèyàn lọ o ká sì sọ wípé a lò àti sọ fún wa oríṣiríṣi nǹkan mìíràn bẹ́tà náà bí júwe àti sọ pé júwe abátú sàwùdà wípé oògùn gbogbo àìsàn ni nínú àdìsí míì tí mo kọ́ èṣù gbà wá bíntu Muhsan ó lóun gbọ́ tánàbì sọ wípé àlékún bíi hazal rúdù ìdí rúdù egbòogi yìí tọ́jẹ́ ti ìdí ẹ máa lò ó. fa iná fi ìsábọ̀ àtún ọ̀ṣẹ̀fìyà ìwòsàn méje ní ìbẹ̀rẹ̀ rẹ̀. Hmm. ó ní ẹ máa lò ó. eléyìí náà ó dúwe fún wa wípé. ànábì jú wa níwèé pa àlèlò kíni àlèlò ogun ní ogun ẹ̀ náà yẹ àkọọ́lẹ̀ sọ fún apá ànábì tajàmà ó ń ṣe ìjàmà wọ́n dégò fún tí a lọ́wọ́ àpé kéèyàn má lóògùn sí tọ́ bá ànábì náà gbé ara ẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ bá ń dé ìgò bíi kí ẹ bá ń fẹ̀jẹ̀ dúdú bẹ̀ jáde ìwòsàn náà ní ó mọ̀ pé báwa bá dàgún mú jẹ́ báwa bá dojú kọ lọ́run tán pé kò pé kọ́ lọ́run ọmọ dojú fẹ́ rẹ̀ kọ́ kò yọ ọ́ kú o. inú ẹ̀rọ ọlọ́run padà bí. Hmm. eléhùn lọ̀rọ̀ tí ó tẹ̀wọ̀n lọ́dọ̀ àwọn àfẹ́sìn wípé kéèyàn ṣe oògùn sí àìsàn ẹ̀ ẹnu wípé ń tọ́ bá jẹ́ haram òun ni ká jìnà sí gbogbo àwọn nǹkan tó dá wa lójú tá a rí wípé haramu lélẹ́yìn èyí fi ṣoògùn bí ọtí wá pé ẹmu ògùn bá ní wọ́n tí èèyàn bá dà sí ìkíní àgbo kan àlàáfíà ó dé ọ̀dá o ògógóró sinapu wọ́n á fi sí ara àgbo eléyìí ti kú lágbo ọ̀gbọ́dọ̀ ló lọ́wọ́ àfàwọ̀ ọlọ́run kan wà ní obìnrin bá ti ní olú ẹmu ọwọ́ mi dùn mi dùn tó dá ọ̀dàlù ní ògì tọkàn òfin sí yóò ṣiṣẹ́ àkùgbọ́pẹ́ nìkan mú omi kan rí tí wọ́n máa ṣe wọ́n ràn kiri. àgbọ̀rí dà sí sí o. ọmọ tí wọ́n ti ní a ma n'ogun ebe ogun ni ní o tún ọbọdọ oògùn ọ̀gbọ́dọ̀ jẹ́ àràmù tàbí gbogbo ẹran àpá sọ pé oúnjẹ tá à ń jẹ náà ogun ní ẹran tá à ń jẹ yẹ ó ní iṣẹ́ tí ó ṣe lára bọ́ ti pọ̀ ní ó tún di àìsàn ẹja tá à ń jẹ ó ní iṣẹ́ ní fún ara gbogbo ẹ̀ tọ̀rọ̀ lọ́hun tó fi ní ọmọ jẹ́ ó ti di wípé òun gangan fún rẹ̀ àìsàn ni torí kòkòrò kan bẹ lára ẹ̀ téèyàn bá fi jẹ́ yóò kó báyàn tàbí ń tọ́ jẹ́ ìwọ ìwọ ọmọ pé wọ́n ní wọ́n á ní kó gbé wọ́n jẹ pé ló fi gbádùn rárá èyí èyí. èèyàn èlò ìjọba jẹ́wọ́ filẹ̀ èèwọ̀ ni bẹ́ẹ̀ náà ni tọ́jẹ́ sí pé ọ jẹ́ ohun ẹ̀gbin kúbù tọ́jẹ́ bí ẹ̀gbin ògangan fún rẹ̀ tàbọ̀ jẹ́ nàápa tàbí tọ́jẹ́ fàárí tàbí tọ́jẹ́ pé látara àgbéraga ni wọ́n máa jẹ́ àyílò fi sóògùn. So àwọn nǹkan mi ń bẹ tẹ́ pé ìgbéraga ní fáàrí ní náà ti ní a máa lò ó bóyá bí irú wọn ní a máa wọ̀sọ ara rí ká máa lo góòdù àti fàdákà wọ́n bá jẹ́ pé oògùn náà wọ́n fi ṣe fún wa ìwọ̀ ní kálò ìwọ̀ ní kálò àyàfi tí bùkátà bá gbé mi dè tọ́ra rí nínú àwọn sàábé tí bóyá nǹkan kan bíi mọ́yà bíbí eyín náà pè é tó ṣe é tí wọ́n bá fi bí o ti ní góòdì sí i tún ṣe ọba hmm, jẹ́ pé bùkátà kan tàbí aṣọ àráàrí ànábì yọ̀ǹdẹ̀ fáwọn kan ẹ̀kọ́dá àgbọ́dọ̀ wọ́ ṣùgbọ́n torí ẹjọ́ tó mọ̀ pé wòsàn dáadùn nítorí ah, nǹkan tí ń sàwọn kan àwọn sàábé inú ẹ̀ ní Zubairu àti tọ́lá ṣíkà kí arọ́sá máa yúnyàn ọmọ jáyàn jẹ́ ó sìán ànábì ní kí wọ́n lọ mú nínú aṣọ àráàrí wọ́n máa wọ̀ tẹ́lẹ̀ ara wọn torí pé ń tọ́ dán ni tọ́básọ bá mú tí ara bá máa ń yúnyàn tí máa jáyàn jẹ yọ́ máa dákun èèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ aṣọ tí yọ́ máa wọ̀ nítorí ìṣẹ̀lẹ̀ tẹ̀wọ̀n ànábì wájú ọ̀dà fún wa pé káwọn ò lo aṣọ alára rí ṣàpé bùkátà tiẹ̀ lọ́kàn torí ti ń tiẹ́ kèsì tí wọ́n máa wọ̀ máa máa wọ̀ fún fàájì àwọn ilé òṣèré nù níbi ọ̀rọ̀ oní oníwòsàn àyàtà wa wà ń bẹ̀ ẹja máa wà lùkùránù lọ. قل أرأيتم ما أنزل الله لكم من رزق Ọlọ́run ní ṣe ẹ rí. Máa ń zàlá lọ́wọ́ Ìtẹ́mi ọlọ́run ọba tí mo sọ̀kalẹ̀ fún yín nínú àásìkí. Bàjá àìsùn nínú àrọ́mọ̀ wà àlálá. Ọlọ́run níbẹ̀ nínú èyí tẹ́mi ọlọ́run ṣe ní àlálì. pé àlàálì lèyí ọlọ́run ní bẹ́ẹ̀ Alaamu ó sì ẹ̀ èyí táwọ ọlọ́run tá a ṣe ní haram wípé ẹ gbọ́dọ̀ débẹ̀ o. ọlọ́run ní sọ fún wọn. ṣé gbogbo ohun tẹ́ ń pè ní àlàálì sẹ́mi ọlọ́run ni mo yọ̀ǹda rẹ̀ fún wa. àbẹ́ ń dáadáa parọ́ èyí ń lọ mọ́ àwọn àfẹ́sìn wọ́n gbé àwọn fundamentals kan kalẹ̀ kí wọ́n fẹ́ kéèyàn ọlọ́ọ̀mà lójú ọ̀nà pé kinní kan jẹ́ halali tàbí nǹkan kan jẹ́ haram. wọ́n jẹ́ wa wípé gbogbo nǹkan ti ń bẹ lọ́rọ̀ péréte lórí ẹ̀ nítorí àsìkò ìpìlẹ̀ rẹ̀ òun ni ká sọ ni. àyàfi tá a bá rí ẹ̀rí tí ó sọ fún wa wípé kìíní yóò àràmù ni. òun ló bírú gbogbo tá à ń lò yìí. mi léde pẹ́sọ́ fún wa pé ẹ̀yin ẹni kìíní ẹ̀yin náà fi máìkì sọ̀rọ̀ gbogbo òpìlẹ̀ gbogbo tọ́lọ́ ń dá halali àfi a bá rí ẹ̀rí tó pè ní haram ìgbàdébí ọ̀sọ́ fún wa pé ilẹ̀ ń gbọ́rọ̀ mi yóò ẹ rí i pé nfin kankan gbọ́ mọ gbígbé ọ̀rọ̀ jáde àsìkò kan ń fi nǹkan gbé ọ̀rọ̀ síta ẹni bá ṣe irú ẹ̀ ọmọ náà ni. àti rí nítorí sọ fún wa pé ìpìlẹ̀ ń tọ́ bá jẹ́ ẹ̀sìn fẹ́ràn pé àwọn nǹkan tá ń lo nǹkan èlò làwọn eléyìí ìpìlẹ̀ rẹ̀ ni pé alẹ́tọ̀ àti gbogbo tó jẹ́ nǹkan èlò àfi tá a bá rí òfin ẹ̀sìn tó sọ pé eléyìí o ẹ̀ mọ́ dìbẹ̀. ṣùgbọ́n tó bá jẹ́ ẹ̀sìn tá a fẹ́ fi sin lọ́hùn ìpìlẹ̀ rẹ̀ nípa àgbọ́dọ̀ dá nǹkan kan mú kápá fi sin lọ́hùn èèwọ̀ ni. àfi ń tọ́lọ́hùn bá sọ fún ìtọ́ bá jẹ́ ẹ̀sìn èèyàn gbọ́dọ̀ dá nǹkan kan mú fúnra rẹ̀ kọ́ wa máa ṣe ń wo bí léèrè pé tí ó fi ṣe léèkó pé mo fi ṣe lọ́nà bá jókòó mọ́sáàsì kọ́ wa mú okùn kó fi lẹ́sẹ̀ kó pé kí ló dira mi lẹ́sẹ̀ mọ́lẹ̀ ọlọ́run mọ̀ pé mo mọ́ra mi lẹ́lẹ́sẹ̀ pé tánà bí rí okùn kan masáàsì ọwọ́ abéèrè pé ta ló lókun yìí wọ́n ní lámàrin ọmọ lámàrin ló lókun kí ni bí ń ṣe wọ́n ní máa fi dè rẹ̀ nígbà tí ọba fẹ́ sùn tí bá ń sin lọ ànábì dẹ̀ sọ fún un ẹ lọ jáde ẹ máa sun ẹ lọ yín tẹ bá wà náṣẹt tara yín bá yá tí ọba yìí ti di pé rẹ̀ yín ẹ sinmi ẹ sinmi nígbà láyé bá tún jí pé pé ẹ tún máa ṣe kí ni. bó bá jẹ́ pọ́dọ̀ ọ̀ràn yàn ní ò gbé ẹni tí ọ̀gbádùn gbìgbàdìgbà wa mọ́sáàsì ọ̀ràn yàn bó kù bẹ́ẹ̀ àjọ débẹ̀ ọlọ́ni bí ọba lè nàró kírun fún mi ẹ tí ó jókòó kí lọ́ wà ayé rọrùn ọ̀fẹ́ gbẹ́ kọ́ ẹ̀sìn ìpìlẹ̀ gbogbo ń tẹ̀yìn ó fi fóun ó fi sí lọ́hùn ni ó kóraró àyàfi ń táwọn oní nǹkan ṣáárè àwọn tí wọ́n lò fún ẹ̀sìn kò sí fẹ́ni kankan wọ́n padà rí aṣọ wájú ẹni tó lò fún pé yóò ẹ fi sìn mí ni èyí ò ní ká mà ẹ̀kejì lójú ọ̀nà fájà alítún omi ní wàrà máa ń wà láàlá ibẹ̀ láwà ẹ wá sọ nǹkan kan di àlálì fúnra yín tàbí ẹ sọ di àràámù ohun tí kálukú wọ́n mọ̀ ni wípé ìpìlẹ̀ lórí pápẹ́ kìíní kan ní àlálì tàbí àràámù ọlọ́run ni o ìtàpẹ̀ ní àlálù ni má àhálàhùn lọ kọjá di àlálì ìta sì pè ní àràmù ni mọ́ àràmàwù lọ ìtọ́jẹ́ pọ́lọ́hùn ló pè ní kíni èèwọ̀ tọ́lọ́wọ̀n ọba ti pé nǹkan léèwọ̀ ọgbọ́dọ̀ kò léèwọ̀ fún kódà àwọn tó ṣáájú wa máa kónú a máa kónú dúró wọn à ní fẹ́ pé kankan kódà kí nǹkan wọn ọmọ dà tí ọ̀pọ̀ ọba ti níná sùn pé àlùkùránù pé àràm àdìsí ànábì ò pé àràm wọn ò ní fẹ́ fẹnu wọn pè ní àràm torí àyàtọ̀ wà lórí ẹ̀ fáwọn tó yẹ pé ahọ́n wọn tí máa ń wí gbogbo ìgbà náà ni pé haram halal haram ọlọ́run kí ń lọ ọlọ́run ní wà látàkùn lè máa ń tàṣífò alìsìnà tó kún mú lè kábíbà ààzà halalun wa ààzà haram mo tẹ́ tẹ́ yín pè nírọ́ tẹ́ fi ń dàdà pààrọ̀ pé eléyà ni eléyà àrámù ni tìtàbùtàrù alàlọ́ ìlẹ̀kàbíbà tẹ́ fi ń dàdà pààrọ̀ ọmọ ọlọ́run ìyàbùtàrù alàlọ́ ìlẹ̀kàbíbà láàyò fòlìhùn ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n máa dàdà pààrọ̀ ọlọ́run ọba ya ọgbẹ́ kìíní kan aráàmù ni mẹ́tẹ̀ẹ̀kì yà lọ béèrè ọdún àwọn afẹ́ ẹgbọ́n sọ aráàmù ni kìíní kílẹ̀ rí ẹ̀ níbo lọ́lọ́run ti ni ti sọ kó tó yanu pé nǹkan kan ní kìíní. la

tí mo ní ẹ máa kí ló ṣe yín ìjà alísún mínú wàrà ámá fẹ́ wá fọwọ́ ara yín sọ àwọn kan bẹ̀ bí ara fúnra yín. Tẹ́mi ọlọ́run ni mo yọ̀ǹda bẹ́ẹ̀ fún yín, ó fẹ́ kọ́ ló ní kápẹ́ kìíní ni, kìíní kan ni. Ẹni tó ní ní ni? Ọlọ́run ló ní. Ká sì mọ̀ wípé nínú tó tóbi lọ́dọ̀ oníkẹ́ni kọ̀ọ̀kan máa yanu pa kàfé kíní kà láàrin kíní kà ráà ẹ̀sẹ̀ ńlá ni àyàfi ń tọ́lọ́ ń bá pè ní nára gbọ́dọ̀ kóraró ẹ̀sẹ̀ ńlá a sì gbọ́dọ̀ sọ́ra gidi gan fún a gbọ́dọ̀ láyé àkókò nà kí nínú òkè ọlọ́run tó ṣe fún wa kò sí kan tí ó pè kí tí ò ní sọ ti torí ẹ̀ ní amọ́sẹ̀ kankan yóò sọ torí tó òfin ní amọ́sẹ̀ ńgbọ́ ọlọ́run ní tó ti bá sì ní ká máa yóò sọ ti torí tó fi ní ní a kírun ọlọ́run sọ àǹfààní tí ròó mú wa onínà sọ̀lá àtàtà ní ní ẹ máa kírun pé Nigba ọlọ́run ní ayọ̀ sàká ọlọ́run sọ torí tó fi ní ayọ̀ ó ní lọ múnú owó fi gba kọ́ jẹ sàká sadaka tútọ̀ yúrò torí èyí lówó ọmọ ga kò bẹ́ẹ̀ lówó lọ́tẹ́mìrì ò ní ga yóò hàn nù rí ẹ yóò hàn ṣe sí sọ̀rọ̀ kan àyíbọ̀ wọ́lá náà fún ọ atm ah, ah. ni ẹ̀mí gíga ni èyí atm ọkàn wọ ọlọ́run ló fún ọ̀nà náà ń béèrè ẹ̀ ẹ̀ tọ́kàn máa lọ fi mí kọ́ apọ̀wó lọ́dọ̀ mi jojoojúmọ́ atm machine ẹ̀mí gíga nù wàlá túbùtù ló àti mímọ sọ tí ọ̀dà fún wa ẹ̀yin ó lè mórí bọ́ ń lọ́lọ́run fi wá ní ká máa yọ sàká kí sàká wọn ó lè fọ èérí ọ̀rọ̀ rúrù ó lè fọ́ dànù èyí tá a fi dúró lónìí nínú àwọn fọdàmẹ́ntà yẹn ẹlẹ́karùn-ún yẹn báyìí bá tún gba ẹyọ kan náà la wà látàná a máa tẹ̀síwájú ẹnì kọ̀ọ̀kan wa ká lọ́ọ́ wípé fílẹ̀ halali máa yògùn ní anil haram ká má rò pé bí haramu nìkan ni ọ̀rọ̀ wà o. halali máa ní ọ halali ìtọ̀rọ̀ lọ́rọ̀ kú ò níbi haram bẹ́ẹ̀ni àbá wà láàlì yọ rọ̀rọ̀ torí mo ti lẹ́nìkan tó sọ fún mi àti bọ̀dá mi kan pé àlè lówó lówó olówó ni wọ́n wọ́n ní mo lẹ́yìn ó ti lówó lọ ẹ̀ lè dolówó àwa ní bàbá wa sì ní wọ́n ti kó láyé o olówó ní olówó tó pàtàkì ní ẹni wò ó bàbá wa ní wọ́n ti kó láyé wọ́n wá ní ẹyin ràn pé kò sí ti ẹnu bàbá ọgbà fún sí ọmọ rẹ àti bọ̀dá mi kalajọ lọ́dọ̀ wọn. wọ́n yóò ti adúlówó ẹ̀ lé lówó ẹ̀ ń sẹ́ mọ̀ pé eléyìí haram eléyìí haram eléyìí haram. níjẹ́ olówó wà dé àtàlámù àtàlálì gbogbo ẹ̀ là ń kó pọ̀.

lábá sọ pé ọlọ́run gba àforíjì owó olówó tó kó tó ọ̀dà padà mọ́jẹ̀mí lè wà ń bẹ́ ó dìbò ọba tó dá padà fún ní nǹkan lóòótọ́ ráforíjì ráforíjì a tá a yìí tí ọ̀sẹ̀ tí ó mọ̀ níṣẹ́ mọ̀ ń yẹn nìkan fún amọ̀ràn pé olóore fún wa pé kí àwọn tí láwọn mú àwọn wọ́n láwọn kan tí wọ́n tí wọ́n kówó ìlú wọ́n náà ti fún wa ní ìdáǹdè àforíjìn wọ́n tún wọ́n lẹ̀ tí wọ́n kówó yín wọ́n ti ní wọ́n máa lọ àwọn tí a ní kí aláǹfààní àwọn tẹ́ ẹ pè ní àwọn tí wọ́n mú àwọn ẹ má dàkọ ọ̀hún àwọn tí wọ́n láwọn mú àwọn tí wọ́n kówó aráàlú kí láǹfààní wọ́n ni wọ́n tún wọn ká. àwọn tẹ́ ẹ̀rọ pé wọ́n lè tún gbáwò èèyàn lọ́wọ́ múnú ẹ̀dìdì ìtíkàlùkù wa tí ó sọ fánú fọ́dámẹ́ntẹ̀ lè ní pé ọ ń bẹ nínú àlàálì náà o ìtí ọ̀rọ̀ ọlọ́rọ̀ kó ń bí kọjá ara ọmọnú àlàálì ọlọ́wọ́ òní tọ́ba jẹ́ pé ìṣe àràmù nìkan lọ́rọ̀ á wà kí ọlọ́run yọ máa sọ sùn alẹ́ ìbíran pé wàsíìrù òfìlẹ̀ àrídì ẹ̀rin lé ọlọ́run ká lọ wá orí òní sùn alẹ́ ìbíran léwu yóò fi alẹ̀ ní kálukú wọ́n máa fúnra wa bá bá ṣe lè fún òní sùn alẹ́ ìbíran o ọmọ ẹnu halali ma yukni hmm, n tó lè rọ̀ wá lọ́rọ̀ kó o níbi aṣíwájú ẹ̀dá anábìwá muhammad náà nínú ọ̀rọ̀ tí abdullahi abunu umar tó wá ó ní máa ń abudu ṣe anlila ẹrú kan ní fi nǹkan kan lẹ̀ fọlọ́n pé èmi ò ní débi eléyìí torí pọ́lọ́n ní ọ̀dà mo fi ilẹ̀ ìní débi ẹ̀ ó ní tí wọ́n máa retí ni pé àwọ́dà lọ́wọ́ mi ó sì fi ètò lóore jù lọ yóò fi pààrọ̀ lọ yóò fi pààrọ̀ fún fídíìnì yìí ó lè jẹ́nú ẹ̀sìn ẹ̀ lọ́wọ́ bàbí ẹgbẹ́ àdísí yóò ó lè má padà rọrọ owó ṣùgbọ́n lọ́wọ́ ọjọ́ rọrọ kí ni ẹ̀sìn ẹgbẹ́ àdísí yìí dáadáa o wọ́n má rò pé gbogbo ẹni tó bá gbójú kò ń bi àràámù tí wọ́n wá láàlì kiri àwọn àti lè ti wí pé wọ́n kú lówó òde náà pé ọlọ́run lówó fún mi lówó tó lẹ́yìn mo fi àràámù lẹ́yìn lówó tó o ti mójú tẹ́sìn tẹ́sìn ọ̀bọ bóyá bí ọlọ́run bọ́ fi pàṣípààrọ̀ àràmù tó fi ilẹ̀ ibi ọbọ̀ fi sí wọn tọ́bọ́ sì tún wọ fi dùn ìyá o ó lè bá fi ibi ayé náà fẹ́ pé bí àlàálì tí ń wà náà tí ó sọ̀dọ̀ lọ́rọ̀ ọ̀pọ̀ èèyàn ti dọ́lọ́rọ̀ ń di àlàálì ní nínú àwọn tó ìfẹ́ ẹni lówó ni ó ń gbà ibi iṣẹ́ tí ń ṣe lóhùn kan owó mo ti sọ rí ọwá lọ ọlọọba àfáà kan ó sì ń ẹ̀pẹ́jọ́ gbà lóun náà ó ti ní nǹkan náà yóò ní nǹkan lẹ̀ náà tẹ́lẹ̀ àfáà rí ọsá bílẹ̀ rẹ̀ pé sóun lè gbà àfáà rí pé tó bá gbowó tó bá dé àmọ́ rí nǹkan nǹkan ọmọ jáde ní sí ọba tó lọ bá àfáà fẹ́bá lè wọ́nà mi ọlọ́run lágbára kó fún yín ní tó ju tí ẹ wá níbi ọ̀nà ọlọ́run sì sí fún lónìí alhamdulilayi olówó ni. ó ń bẹ nínú àlàálì. màá yóò ní ànínú àrà. nítorí rọ̀yàn lọ́rọ̀ níbi àrà mu ọlọ́run ọlọ́run níṣẹ́ rí mi máa ń sálàlà òlà fún tèmi ọlọ́run sọ̀kalẹ̀ fún inú àásìkí. Fàjà àlìsùn mi wàrà máa ń wà lálàá. Tẹ wá sọ àwọn míì ń bẹ̀ di tẹ́ pèlè ìwọ̀ fúnra yín. Tàbí tá a tẹ́lẹ̀ ìwọ̀ ẹ̀sọ́ di àlàálì fúnra yín. Ọlọ́run ní sọ fún wa pé sẹ́mi ọlọ́run ni mo yọ̀ǹda eléhùn fún yín. Àmọ́ àlàlá ìlàkùtàrò. Àbọ́lọ́run lẹ̀ ń dàdà pààrọ̀ ọmọ. وما ظن الذين يفترون على الله الكذبا ọlọ́run kí lẹ bó lẹ pé yóò ṣe rí gbogbo ẹ̀yin tẹ́ dada dàdà parọ́ mọ́lọ́hùn tó bá dijọ́ àlìkìyàmà bó lẹ ṣe rò pọ́rọ̀ ó rí mọ̀ pé dájúdájú èmi ọlọ́run lànà fọ̀dílé ọba tí máa lórí ẹ̀dá. bó ṣe mi ọlọ́run aláàkínná kẹsàrà òun láyà ṣùkúrò òun láyà ṣùkúrò. ọlọ́run ní ṣùgbọ́n ẹ̀yìn èèyàn lẹ́yìn dúpẹ́ orí ọlọ́run àdúpẹ́ o alhamdulillahi rabbil arójú ara gbọ́ tó ní àmàrójú ara wí tó bí arójú kàrà ayé gbọ́tọ̀lá. arójú kàrà ayé gbọ́tọ̀lá. arójú kàrà ayé wítọ̀lá. arójú kàrà ayé wítọ̀lá. fún kíjà lè bu wáyé tàbí rí mi wà ní yọ̀ọ́ kílẹ̀ o. بلا ذباب لكل العارفين به أرشدت من مقامة العلوم كذا حقا